àánú ọlọ́run bá orí ajẹ́jẹ́ tán ọlọ́run bá fún ànábì sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí àárín ojú ọ̀nà ànábì sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ qiyama akíwákú ìpalẹ̀mọ́ Ramadan eléyìí tí à ń retí nì tó jẹ́ sí wípé eléyìí tí ó ga jù kan àyà ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí mùsùlùmí lásìkò yìí òun náà ni ìrètí àwẹ̀ Ramadan bọ́yá òní ni ó jẹ́ ni bọ́yá ọ̀la ni ó jẹ́ ni eléyìí ni ó jẹ́ àkólé kan wa jùlọ lásìkò táwa yìí akíwakú ìrètí àlejò ńláńlá yìí kọ́lọ̀mọ̀bà àlejò lákọ́mọ́ṣọ́lá ìjẹ́ kí ó bá wa láyé àsìkò tí a wà yìí ó jẹ́ àsìkò tí a ń retí láti gbọ́ látọ̀dọ̀ àwọn aláṣẹ ǹjẹ́ wọ́n rí oṣù àbí wọ́n rí oṣù tí a bá gbọ́ pẹ̀lú gbọ́lọ́wọ́n bá ní alẹ́ yìí wípé wọ́n rí oṣù ọ̀la mọ́júmọ́ ọ̀la tó ti wà ní ọjọ́ Thursday báyìí mọ́júmọ́ báyìí inṣàlá láti ìgbà tí alfajiri bá ti yọ a máa bẹ̀rẹ̀ sí máa gbà wẹ̀ lọ ilé báyìí nìkan tí a ń retí tààbà wá gbọ́ wípé wọ́n rósù a jẹ́ sí pé a ti wà ní ṣàìbánu tààṣì báyìí nìyẹn ilé tí ó sì pé jọ Friday inshallah tí sí ọ̀túnla àwẹ̀ ó bẹ̀rẹ̀ láìsí iyèméjì ń bẹ̀ àṣùgbọ́n báyìí a sì ń retí látọ̀dọ̀ àwọn aláṣẹ láti gbọ́ rírí oṣù yóò máa yà àwọn èèyàn lẹ́nu ó lè máa yẹlù mí lẹ́nu wípé a ṣe alẹ́ ni wọ́n ẹ̀ṣẹ̀ máa rósù ni kẹsẹ̀ pa alẹ́ ni wọ́n ti rósù wọ́n á ti rósù síwájú kí a tó kí maghrib wọ́n á ti rósù ní gbogbo àwọn àsìkò yẹn ṣùgbọ́n láti fìdí ẹ̀ múlẹ̀ láti ṣe àwọn wádìí gbogbo àwọn informations tó ní ṣe pẹ̀lú oṣù àwọn aláṣẹ wọn á sì máa kó jẹ lọ́wọ́ báyìí kí wọ́n tó lè kéde fún gbogbo wa wípé àwọn ti rí oṣù àwẹ́dẹ̀ ti bẹ̀rẹ̀ tó kìí ṣe nǹkan tí ó yábọ̀rọ̀ báyẹn torí pé nǹkan tí a fẹ́ kéde fún gbogbo mùsùlùmí Nàìjíríà ni a ti gbọ́dọ̀ àti àwọn èèyàn lọ́nà a gbọ́dọ̀ farabalẹ̀ in tí a bá kéde fún wọn ó gbọ́dọ̀ jẹ́ tí ó rinlẹ̀ dáadáa nítorí pé lè báyìí ó ní ṣe pẹ̀lú orígun kan nínú àwọn orígun Islam eléyìí tí àwọn lágbára púpọ̀ so àwọn aláṣẹ yìí dẹ̀ ní ọrùn wọn ni eléyìí báyìí wà so àwọn náà máa bẹ̀rù ó dẹ̀ máa páyọ̀ ọlọ́run ọba lórí pé àwọn tí àwọn fẹ́ fún wa ní ìrú ó gbọ́dọ̀ jẹ́ ìrú tí àwọn wádìí dáadáa tí ó sì fẹsẹ̀ múlẹ̀ abẹ́lẹ́wọ̀n bá àlíkẹ́lá àwọn aláṣẹ wa kọ́lọ̀wọ̀n bá àlíkẹ́lá kí ó bá wa kún wọn lọ́wọ́ kọ́lọ̀wọ̀n bá kọ́ bá kọ́ wọn máa ṣe ìfẹ́nú tí máa ń dàmú yàn téyàn rí sí ṣe nǹkan bọ́lọ̀wọ̀n bá ṣe fẹ́ ká ṣe bá nàbí ṣe fẹ́ ká ṣe kọ́lọ̀wọ̀n bá àlíkẹ́lá kọ́ mọ̀sálẹ̀ ìyáyà wọn abẹ́lọ́wọ́n bá agbọ́yé súnnà kọ́lọ́wọ́n bá nìkẹ́lá kí ó bá wa tán sínú ọkàn wọn ìmálẹ̀ súnnà kọ́lọ́wọ́n bá nìkẹ́lá kí ó bá wa tẹ̀ sínú ọkàn wọn ilé jẹ́ ìkíníkù ìrètí oṣù Ramadan ilé tí ó kúnnú ọkàn ẹnìkọ̀ọ̀kan wá báyìí ọ̀rọ̀ tí a ń gbé lẹ́wọ̀ lọ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú manhajú ahli sunnati wal jama'a ìlànà àti ojú ọ̀nà eléyìí tí ahli sunnati wal jama'a tí wọ́n rìn eléyìí tí wọ́n ti gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ wà nínú ìlànà ahli sunnati wal jama'a gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ahli sunna ní ti òdodo àwọn ìlànà tí irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa rìn lórí ẹ̀ òun náà nìkan tí lọ abẹ́bí táwa هنا لتحذير أهل السنة السلفيين من مخالقة ومجالسة أهل الأهواء المبتدعين يقفوني إليتي ومن ولا تدعوا أهل السنة àwọn tí wọ́n rí ojú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lì àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ àdúmà yìí àtàwọn tí wọ́n kéwú lọ́dọ̀ wọn àtàwọn tí wọ́n kéwú lọ́dọ̀ wọn ìkọ̀fúnni tí ó máa ń wá látọ̀dọ̀ wọn nípa ìmọ̀rò papọ̀ àti máa jòkó pẹ̀lú àwọn oníbídá tí wọ́n jẹ́ onífẹ̀ẹ́nú eléyìí à ń kó àwọn ẹ̀rí wá lé lórí pé ni manhajú ali sunnati wa jama'a ní abala alámàrí yìí àti pé kayfa yajibu an yakuna as báwo ló ṣe yẹ kí sálàfí wà lórí alámàrí yìí ẹni tí ó ń jẹ́ sálàfí báwo ló ṣe yẹ kí ó wà lórí alámàrí yìí eléyìí báyìí àwọn nǹkan tí a ń gbé yẹ̀wò lọ ìlànà wo ló kí ẹni tó jẹ́ sálàfí ìlànà wo ló kí ó máa rìn tí a bá gbàgbé nígbàtí a gbé alámọ̀rí tí a gbé àwọn ẹ̀rí àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tá a gbé yẹ̀wò dédì kan lánàá a adó sórí alámọ̀rí kan tí a ní ibẹ̀ láti tẹ̀síwájú lónìí òun náà ni wípé ìmá gbógun ti àwọn tí wọ́n wà lórí súnnà ìmá kórìíra àwọn tí wọ́n wà lórí súnnà ìmá lé àwọn èèyàn sá lọ́dọ̀ wọn ìmá bà wọn ló kọjẹ́ nínú ìlànà àwọn oníbí ni ilé ìké àgbọ̀dọ̀ bá lùsúnnà kan lórí ìlànà yìí òun lásọ wípé insha Allah ta'ala agbéyàwó lónìí insha Allah àádẹ́sì àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ ẹ̀ka tó fà á tó yẹ kó rí bẹ́ẹ̀ òun ni wípé nínú nǹkan òun náà ni ká fi àlùwàlà ká fi bá wọn kan lò ìyẹn ni pé ìfẹ́ ìbásọ̀rẹ́ ìrànlọ́wọ́ ká fi bá àwọn kan lò ká dẹ̀ fi àlùbárọ̀ ìbásọ̀tá ìkórira ìjìnà sí ká fi bá wọn kan lò àwọn olá ma wá bá lò pẹ̀lú wàlá àwọn olá ma bá lò pẹ̀lú àlùbárọ̀ àwọn olá ma bá lò pẹ̀lú ìbáṣe ọ̀rẹ́ pẹ̀lú ìnífẹ̀ẹ́ pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn wòládẹ̀ ma bá lò pẹ̀lú ìbásọ̀ta ìkórira àti ìgbógunti àti jìnà sí alámàrí méjèèjì a gbọ́dọ̀ gbé lórí alkitaba àti sunna ni a gbọ́dọ̀ gbé lórí ìfẹ́nú a dẹ̀ gbọ́dọ̀ gbé lórí ẹlẹ́yàmẹ̀yà pé àwọn tó bá ti wà nínú ìjọ tiwa àwọn tí wọ́n bá ti rìn ìlànà wa àwọn làwọn ma fi wà láwù bá lò àwọn tí ò bá ti rìn lànà tí wá bàbá òlà màfi bá wọn lò gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣerú nǹkan báyìí irú ẹni báyìí ẹ wípé oníbídà ni ẹlẹ́gbẹ́ ni ẹlẹ́gbẹ́ ni irú ẹni báyìí tó bá ti jẹ́ sí pé ẹni tí bá ń bá àfáà tiwa ṣe ẹni tí bá ń pèpè sọ́dọ̀ àfáà wa ẹni tí bá ń kéwú lọ́dọ̀ àfáà wa ẹni tó bá nífẹ̀ẹ́ àfáà wa làwọn máa nífẹ̀ẹ́ òun làwọn sì máa bá ṣe òun láti máa ràn lọ́wọ́ ẹ́ ẹni tó bá ti wá lè tako àfáwa àbúmbà àfáwa sọ̀tá àbí ohun gbogbo ti àfáwa àbú ń tó àwọn èèyàn lára níbi lọ́dọ̀ àfáwa òun náà làwa náà ma bá sọ̀tá àfẹ́ mọ kí ni nǹkan tí ń gbogbo tàfáwa lé lórí àfẹ́ mọ kí ló ń bá àfáwa sọ̀tá lé lórí àfẹ́ mọ kí ló ń bá àfáwa jà lé lórí àfẹ́ mọ kí ló mú ma jìnà sí àfáwa tó sáà ti ń bá jàná nítorí àwa náà ma bá sọ̀tá ni tó sáà ti ń bá fáwa sọ̀rẹ́ náà àfẹ́ mọ lórí ìpìlẹ̀ wo ló fi ń bá fáwa sọ̀rẹ́ àwa náà ma bá sọ̀rẹ́ nìyẹn eléyìí báyìí òun ni wọ́n ń pè ní hezbiya wọ́n ma gbé alwàláwà ìbàmọ́ wọn ìbáyàn sọ̀tá ìbáyàn sọ̀rẹ́ ìnífẹ́yàn ìdáàbòbòyàn ìrànyàn lọ́wọ́ ìkórìíra yàn wọ́n ma gbé lórí èèyàn kan àbí àwọn ìjọ kan gbogbo ẹnikẹ́ni tó bá ti wà nínú àwọn nǹkan yẹn òun ni ó jẹ ara wọn òun ló sì máa nífẹ̀ẹ́ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti sí pẹ̀lú wọn wó kórìíra rẹ̀ man kana ma'ana kunna wa kunna ẹni tó bá wà pẹ̀lú wa àwa náà wà pẹ̀lú ẹ̀ báyìí báyìí báyìí wa man kana ẹni tó bá wà ń takò wa kunna wa kunna wa kunna alayhi àwa náà wọ́n máa gbógun ti ní àwa náà máa bá lò báyìí báyìí báyìí làwa náà sì máa ti pẹ̀lú ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sálàfí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ahlùsúnnà yóò máa ma alwaláhù rẹ̀ àti albarahu rẹ̀ yóò máa ma lórí ni yóò máa ma lórí wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá wà lórí ìlànà báyìí ní ma ṣe wà láhùhù níbàmú sí àwọn ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí ẹ̀sìn tó dúró déédéé lórí ìlànà sàlàfíyà òun ní máa ṣe wà láwù mi fún nígbà máa ṣe bàrọ́ wù fún gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí ìlànà dídá àbá wà lórí aburú àwọn tí máa ṣe bàrọ́ wù fún nìyẹn. now tá bá wá rí èèyàn kan rèé tó bá fi wá ń lè ń bá àfa súnnà jà tó bá fi lè ń bu ẹnu àtẹ́lu àfa súnnà tó ń sọ àwọn èèyàn lára lọ́dọ̀ àfà súnnà tó ń gbógun tì í ẹ sì mọ̀ pé onídídá ni nítorí pé kò sí nǹkan kan tó fi ń gbógun ti àfà súnnà yẹn tí kìí bá ṣe nítorí súnnà kò sí nǹkan kan tó fi ń kórìíra àfà yẹn tí kìí bá ṣe pé ń ti lórí manhaj bóyá nítorí pé àfà súnnà yẹn ó ń gbógun ti àwọn onídídá tóun nífẹ̀ẹ́ sí so ó ń gbógun ti àwọn onídídá tó nífẹ̀ẹ́ sí rèé nítorí ẹ̀yọ́mọ̀ á hẹ́tì àfà yẹn nítorí ẹ̀ yóò máa kórìíra rẹ̀ yóò máa wá gbógun ti àfá yẹn nítorí pàfá yẹn gbógun tàwọn oníbídà tóhun nífẹ̀ẹ́ sí tí ó rí pé ó ti fi wà láwù bá wọn oníbídà lò nìyẹn ó dẹ̀ fi bàrọ́wù bá àfá súnnà yẹn lò nítorí pé ó nífẹ̀ẹ́ àwọn oníbídà yẹn nítorí pé ó nífẹ̀ẹ́ wọn so àfá yìí wá ń takò ó dẹ̀ ń gbógun tàwọn tó nífẹ̀ẹ́ sí yóò máa wá kórìíra àfá yẹn nítorí wà láwù àwọn nítorí ìfẹ́ àwọn tó ní tàfá yẹn gbógun ti nítorí rẹ̀ jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti lè rí tó ń kórìíra àfa sunna tó dẹ̀ gbogbo tàfa sunna ẹ mọ̀ wípé irú ẹni báyìí kọ́ oníbídà ni eléyìí báyìí asaru kan bẹ tó wá látọ̀dọ̀ abu hatim rahimahullahu ta'ala a rí asaru yìí nínú asunna al-imamu lalakai alimamu lalakayi nínú sáfihàn tó lè ẹ̀tẹ̀kọ́dì ahìlì súnnà wọn ní page ní mujalladu alákọ̀ọ́kọ́ page 179 page 179 ní mujalladu alákọ̀ọ́kọ́ wọn wọ́n gba asaru kan wá wọ́n ní kọ́lá abu hatim wọ́n ní abu hatim sọ pé alamatu ahìlì bídáyì àwọn àmì tẹ́ẹ̀mà fi máa wọn ní bídá alamatu ahìlì bídáyì alwaki'atu fi ahli al-athar òun náà ni kí wọ́n máa gbógun ti àwọn olùsúnnà alamatu ahli al-bid'ah àpẹẹrẹ tẹ́fì ma wọn ní bídá alwakiya òun ni ká máa ba ìjọmọlúàbí alwakiya òun ni kí wọ́n máa lè kókó mọ́ alwakiya òun ni kí wọ́n máa bẹnu àtẹ́ lu àwọn tí wọ́n bá jẹ́ alwakiya fi ahli al wọ́n máa takò kí wọ́n máa bà wọ́n ló kọjẹ́ kí wọ́n máa gbógun tì wọ́n kí wọ́n máa kórìíra wọn kí wọ́n máa fẹnu sáta wọn àwọn àlùsúnà tẹ́ ẹ bá ti rí èèyàn tó jẹ́ sí pé àáfàá súnà òun ló ń fẹnu sáta àáfàá súnà òun ló ń takò àáfàá súnà ló ń bà ló kọjẹ́ ẹ ti mọ̀ pé àpẹẹrẹ pé òun ní bídá àlẹ́ni ẹ̀yẹ àìlámàtò àlè bídá yìí alwaqi'atu fi ahli al-athar àwọn wọn náà pè ní ahlul asar òun náà làwọn ahlus sunna nínú àwọn orúkọ wọn ní ahlul asar wà àwọn là ń pè ní ahlul asar àwọn náà pè ní ahlus sunna àwọn náà pè ní alfirqatul najiya àwọn náà pè ní at-ta'ifatul mansura àwọn náà pè ní ahlul hadith ahlul hadith gbogbo àwọn orúkọ tí mo kà yí pátá yìí orúkọ àwọn ahlus sunna ni apẹrẹ oníbídà wa ni kẹ máa rí kí wọ́n máa gbogbo tìrọ àwọn báyìí. bákan náà tí a bá lọ wo ọ̀dọ̀ àfáwà Abu Uthman as-Sabuni wọ́n sọ nínú àkídàtù sálàfù tí wọ́n náà ní page 101 nínú àkídàtù sálàfù àfáwà al'imam Abu Uthman as wọ́n wà alamatu al ala ahliha badiyatun zahira وأظهر آياتهم وعلاماتهم شدة معاداتهم لحملة أخبار النبي صلى الله عليه وسلم واحتقارهم واحتقارهم واستخفافهم بهم أفاوى أبو عثمان الصابوني وني وعلامات البدع أوى أمي تاما فيما بدع أتعوني بدعة. وعلامات البدع على أهلها بادية ظاهرة wọ́n ní àwọn àmì tá ma fi ma bídíà lára àwọn oníbídíà tàbí ma pé oníbídíà ní lágbájá àwọn àmì tá ma fi ma bídíà lára wọn wọ́n ní badiyyatun zahira àwọn àmì tí ó hàn dáadáa ni àwọn àmì tó hàn ni kí láwọn àmì náà wọ́n ní wa azharu ayatihim wa alamatihim ilé ìsọwọ́ hàn tó hàn jù nínú ẹ̀ ṣídàtù mu'adatihim li hamlati akhbari nabi ó ní ilé kókó ìbásọ̀ta wọn àwọn tí wọ́n gbé ìró ànábì dání àwọn alùsúnnà ẹ̀rí páwọn oníbídíà ó lè kókó níbi bá wọn lò ilé kókó níbi bá wọn sọ̀tá ẹ̀rí kí wọ́n gbógun tí alùsúnnà gẹ̀ tẹ́ bá ti rí èèyàn tó ń gbógun tí alùsúnnà ẹ ti mọ̀ wípé àpẹẹrẹ kó níbídíà lẹ́niyẹniyẹ ṣídàtù mu'adatihim لحملة أخبار النبي صلى الله عليه وسلم واحتقارهم واستخفافهم بهم àti ká máa yẹ̀yẹ́ àwọn afá súnnà kí wọ́n máa bẹnu àtẹ́lù wọn kí wọ́n máa yẹpẹrẹ wọn nínú àwọn àmìta fi ń ma àwọn oníbí dáà ní ẹ̀. naam eré ìbáyìí rèé nínú àwọn asáwọ̀ tí a rí látọ̀dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ a kó àwọn àtàrùn mí náà wá ṣùgbọ́n tí a bá lọ wo kọ̀sídà kan tí ó gbajúmọ̀ látọ̀dọ̀ ibnu abi dawud nínú kọ̀sídà rẹ̀ tó gbajúmọ̀ ó sọ̀rọ̀ kan ó ní ولا تك من قوم تلهوا بدينهم فتطعن في أهل الحديث وتقدحوا أني ولا تك من قوم تلاهوا بدينهم oni ma jẹ́ ìkan nínú àwọn ìjọ تلاهوا بدينهم tó jẹ́ sí kó wọ́n fi ẹ̀sìn wọn ṣeré ma jẹ́ kan nínú wọn ولا تك من قوم تلاهوا بدينهم فتفعل في أهل الحديث وتفضح tó ma wá fi ẹnu àtẹ́ tó ma wá bu ẹnu àtẹ́ lu àwọn tí wọ́n jẹ́ ahlul hadith àwọn ahlus sunnah wàtàkùdáhù tó dẹ̀ ma wọn so ó túnmọ̀ sí pé nínú àwọn tó yẹ́ ń ké tàláhà òbí dínìhì àwọn tó ń fi ẹ̀sìn ṣeré àwọn tó ń fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ nínú wọn làwọn tó jẹ́ sí kíni o wọ́n a máa bo wọ́n abi dawud ni wọ́n sọ nínú so yí báyìí wala taku min qawmin talahau bidinihim fatat'anu fi ahli alhadithi wa taqdahu so eléyìí báyìí rèé ó túnmọ̀ sí táwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n a máa sọ àwọn èèyàn lára níbi kíyàn máa bu ẹnu àtẹ́lù àwọn àfáà súnnà kíyàn dẹ̀ máa yẹ̀yẹ́ wọn nínú àwọn àpẹẹrẹ kíyàn fi mọ̀ oníbídá ni kọlọ̀bà kí ó sọ wa kú bẹ̀. bákan náà nínú àwọn àpẹẹrẹ nínú àwọn athar tó tún wá lórí eléyìí báyìí òun ni eléyìí tí alimamu Dhahabi rahimahullahu ta'ala tí wọ́n gbà wá náà tàbí ká sọ pé asaru ti sheikhul islam abu ismail al-ansari nínú tíra wọn tẹ́pẹ̀ ní alfaruk asarùkà tí wọ́n mú wọn bẹ́ a òun náà ni pé wọ́n ni qala ahmed bin hanbal ahmed bin hanbal sọ wípé idha ra'ayta ar-rajula yazmizu hamada ibn salama idha ra'ayta ar-rajula yazmizu hamada ibn salama fattahimhu على على الإسلام فإنه كان شديدا على المبتدعة alimam ahmed rahimahullahu ta'ala wọ́n ní tó bá ti lè rí ẹnìkan tó bá ti lè rí ẹnìkan tí ó ń sọ̀rọ̀ hamad bin salama láìdá tó ń yẹ̀yẹ hamad bin salama tó ń bú hamad bin salama fattahimhu alal islam kẹfẹ́ sí islamu rẹ̀ islamu tí ń ṣe islamu tí ó dáni torí pé fa innahu kana shadidan alal mubtadi'a nítorí pé Hamad bin Salama yìí kana shadidan ala al-bid'a ó jẹ́ ni tó le koko lórí àwọn oníbídà kí ni Imam Ahmad fi ròyìn Hamad bin Salama kana shadidan ala al-mubtadi'a ó jẹ́ ni tó le koko tó le koko lórí àwọn oníbídà so irú ẹni tó le koko lé àwọn oníbídà lórí gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè rí tó bá fi lé ń bú tó bá ń bu ẹnu àtẹ́lù ẹ̀yà àmọ̀ wípé kò mọ́ sàdédé bu lásán tí kèé bá ṣe ilé kókó rẹ̀ máwọn oníbídíà ló ń bulé lórí ó rí Ahmad bin Salama sí aláṣejù lórí bí Ahmad bin Salama bó ṣe ń lè kókó lé àwọn oníbídíà lórí ó rí Ahmad bin Salama sí aláburú ẹ̀dá nítorí líle kókó sí Ahmad bin Salama tó lè máa àwọn oníbídíà tó lè lé wọn lórí so ẹ bá nìsìn so ẹ rí pé láwùjọ wa náà àwọn èèyàn máa kórìíra àwọn èèyàn tí wọ́n bá ń lè kókó lé àwọn oníbídà lórí wọ́n àdẹ̀ máa kà sí aláṣejù abẹ́ẹ̀kọ́ ni wọ́n máa bà wọ́n ló kọjẹ́ so wó rí wọn sí èèyàn tí wàhálà wọn pọ̀ a ẹ̀dẹ̀ wó rẹ̀ o ẹ rí pé àwọn tí ń lè kókó má àwọn oníbídà yìí ẹ rí pé àwọn ìlànà àwọn sálàfù ni wọ́n tẹ̀lé manhaju ahli sunnati wal jamaa ìlànà ahli sunnati wọ́n rìn tó bá fẹ́ dàrú baynana wa baynakum kutubu salaf láàrin wa pẹ̀lú yín tírà àwọn salaf ń bẹ tá a lè gbé yẹ̀wò ká fi mọ̀ kí ni ìlànà kí ni manhaju àwọn salaf ká mọ̀ ta lẹni tí ń tẹ̀lé manhaju náà ta lẹni tí ó lo manhaju mi ṣẹ̀rí manhaju àwọn salaf àwọn èèyàn máa ń rí sí manhaju tó le koko nítorí pé manhaju àwọn ikhwanul muslimun manhaju wọn òun ni àwọn èèyàn rí sí manhajù tọ́rọ̀ nítorí pé manhajù yẹn manhajù kówèrè kówèrè ni manhajù ìfẹ́nú ni a máa dá gbogbo nǹkan papọ̀ tó pé a fẹ́ kó èrò jọ wípé àṣàfẹ́ gbàjọba a gbàjọba so ẹfún gbogbo tó bá wù kó máa ṣe ẹ̀rí pé manhajù ẹfún eri ni ìlọ́mọdé wàhálà yín pọ̀ ẹ̀rọ ẹfún kálukú lẹ̀kọ́ máa ṣe ti ẹ̀ ẹfún kálukú lẹ̀ sáfi wọ́n lẹ̀yẹ ẹmà sàlàyé ti yíndé ẹfún kálukú lẹ̀kọ́ máa ṣe bá ní ti ẹ̀rìgẹ́ mẹ́nájú ẹfún kálukú lẹ̀kọ́ máa ṣe ti ẹ̀yẹ mẹ́nájú tí àwọn èèyàn sábà máa ń láìkì láti máa tẹ̀lé ni nam no discrimination kò sí ẹ̀yìn máa ṣe ẹ̀yìn máa sòpinyà láàrin àwọn èèyàn ẹ sáfi gbogbo èèyàn lẹ̀ kó ń kálukú máa ṣe tí ó bá fẹ́ ṣe kò yẹ báyìí nísìn òun kálukú ẹ máa ṣe tó bá fẹ́ ṣe so ẹ mẹ́ ẹ lẹ̀ so eléyìí báyìí rèé sábàwá rèèyàn tó jẹ́ tó sọ pé ah, no no àwọn sálàfò kí ń fún kálukú lẹ̀ àwọn sálàfò ni nítorí pé inú ìjà aburú lógun òun náà ní ká ja àwọn tí wọ́n ń gbé aburú yẹn káàkiri lógun torí pé aburú rèé kò lè dédé máa fọ́nká láwùjọ àyàfi kó jẹ́ pé tó bá fẹ́ ja aburú lógun àwọn tó gbé aburú yẹn dání ní kẹjà lógun tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ paná aburú àwọn tó gbé aburú yẹn lọ́wọ́ oníkẹ́ gbógun ti tẹ́ bá ti lè gbógun tàwọn tó gbé aburú yẹn dání yóò rọrùn fún yín láti gbógun ti aburú yẹn tí àwọn tí ń gbé aburú yẹn dání tẹ́ bá ti lè tẹ́ bá ti lè tẹ́ bá ti lè aburú tó gbé dání náà yóò ṣe kí ni aburú yẹn ó aburú yẹn ó parẹ́ so ibà so ló fi jẹ́ sí pé ìlànà alùsúnnà ni pé a kì ń wò yán ràn a kì ń fi ó ń kálukú lẹ̀ kọ́ máa ṣe nǹkan tó bá wù a máa ń sàlàyé súnnà fáwọn èèyàn ni a dẹ̀ sàlàyé àwọn oníbídà eléyìí ni ìlànà tálù súnnà rìn eléyìí ni asáàrù tí a rí látọ̀dọ̀ àfáwa Ahmad bin rahimahullahu ta'ala bákan náà àwọn sálàfù yìí kọ́lọ̀ ọba kí rahimahumullah kọ́nà bá kọ́ bá wọn kẹ́ wọn dáadáa wọ́n máa ka ìmọ̀ bẹnu àtẹ́lù alùsúnnà àtàwọn tí wọ́n ń dáàbòbò súnnà wọ́n máa ka ìmọ̀ bẹnu àtẹ́lù wọn sínú àpẹẹrẹ àwọn oníbídá àwọn ẹni ànú ni kódàrí wọ́n á gbà wípé èèyàn jẹ́ oníbídá wọ́n á dẹ̀ kàyàn sínú oníbídá pẹ̀lú wípé ó kàn ń bẹnu àtẹ́lù àwọn alùsúnnà lásán kó jẹ́ pé yín kan kórira àbókan bẹnu àtẹ́lù àbókan bá àwọn alùsùnà ló kọjẹ́ lásán ìyẹn lásán wà máa fi sọ pé lágbájá oníbídà ni ẹ̀tí ọ̀nà sáà máa ń sì nítorí pé ó ń ṣe bàrọ́wù ó ń gbógun ti àwọn ó ń bá sọ̀tá àwọn tó yẹ kó ṣe wà láwù fún nìyẹn kò yẹ báyìí nìsí so irú eléyìí báyìí nínú àpẹẹrẹ àwọn oníbídà wọ́n dẹ̀ ń gbógun tàwọn oníbídà nítorí ẹ̀ ló fi ń gbógun ti wọn àbí ẹ̀kọ́ ni ṣe Abu Zur'a rahimahullahu ta'ala wọ́n sọ nínú tabalawonu tọbakọ́tul hanabila ní mujallada lákọ̀ọ́kọ́ page 199 sí page 200 ẹ̀rí pé gbogbo àwọn tá ń sọ ìpátá a ń mú àsàrù wa látọ̀dọ̀ àwọn ẹni ìsáájú tafẹ́kàmọ̀ ìkánà àwọn àgbàfà súnnà ni ìkánà àwọn àgbàfà súnnà tí wọ́n ti tẹ̀mí láwọn àsìkò tó kọjá lọ tó pẹ́ gidi gan àbúsúrà ẹ̀ sọ wípé ìdárò àìtàl kùfíyà yẹ́tọ̀ ẹnu àlẹ́sùfíyà da sauri wà záìdà falata ṣukù annahu rọ́fìdì sufiyanu sauri àti zaida àwọn àwọn àfá méjèèjì tó bá rí kúfí ara kúfà tó bá ń bú wọn tó ń bẹnu àtẹ́lù wọn tó ń yẹ̀yẹ wọn tó ń bú wọn fàlátà ṣùkú annahu rọ́fìdì mẹ́sẹ̀yẹ méjì pé rọ́fìdì lẹ́ni bẹ́ ẹ́ inú àwọn kan táàfi ma rọ́fìdì nínú ara kúfà ni kárí wípé sufiyanu sauri zaida ó bẹ̀rẹ̀ sí ni ma bú wọn ó bẹ̀rẹ̀ sí ni ma sọ̀rọ̀ burúkú sí wọn ẹ tí ọ̀nà sábà ń ṣe ma wípé òní bídá ni wa idha ra'aita wa idha ra'aita al-khurasaniya yaf'alu ala abdullahi ibn mubarak wa idha ra'aita ash-shami wa idha ra'aita ash-shamiya yaf'alu ala makhul wal awza'i tọbawari ara sham tóhun náà tí ó ń bu ẹnu àtẹ́lu tó dẹ̀ ń bú tó ń yẹ̀yẹ makhul àti al-Awza'i fala tashukku annahu nasili mẹ́sẹ̀yẹ méjì wípé àwọn tí ma ń bá àwọn ará ilé ànábì sọ̀tá ni ẹni jẹ́ nasili ìkan nínú àwọn oníbídá ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn ṣíà ni àwọn máa bá wọn máa sàṣejù lórí àwọn ará lórí ìnífẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam Abi, àwọn nánsíbà àwọn a máa ṣe àṣejù lábala wípé wọn a máa kórìíra àwọn ará ilé ànábì àwọn máa ń gbógun ti àwọn ará ilé ànábì ni wọ́n hẹ́tì àwọn ará ilé ànábì gan àtàwọn tí ń ṣàṣejù níbi ìfẹ́ àwọn ará ilé ànábì àtàwọn tí wọ́n ń ṣàṣejù níbi lábala wípé wọ́n ń bá ṣọ̀tá àwọn ará ilé ànábì àwọn méjèèjì oníbídà ni wọ́n ẹ̀tí ọ̀nà sáà marísì so àwọn gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè ríre nínú ara sham ìdárọ̀ àìta sàmì yẹ̀yẹ́ fa'ẹnu alamakṣoli wal auza'i tó bá ti lè rí nínú àwọn ará sham ẹni tó bá ti rẹ́ nìkan náà ará sham tó bá ti lè ń bu ẹnu àtẹ́ tó ń bú makṣoli ti ó ń bú tó dẹ̀ ń bẹnu àtẹ́lu abdullahi ibn mubarak falata ṣukú annahu murji má ṣe yẹ méjì pé murji uni murji ni oníbídà ni tó bá ti rí ara abo ara khurasan tó ń bẹnu àtẹ́lu tani tó ń bẹnu àtẹ́lu ibn mubarak abdullahi ibn mubarak mọ̀ wípé murji ni wa'lam anna hadhihi at-tawa'ifa كلها مجمعة على بغض أحمد ibn hanbal wani wa'alam anna hadhihi at-tawa'ifa kullaha mujmi'atun ala bughdi ahmad ibn hanbal wá lọ mọ̀ wípé gbogbo àwọn oníbídí àtàkà yí pátápátá àti rọ́fíìdì ni o àwọn rọ̀wáfíìdì àtàwọn àtàwọn nawasib àti àwọn murji'a mọ̀ wípé gbogbo wọn yẹ́yẹ́ pátá wọ́n papọ̀ wọ́n kójọ papọ̀ lórí ìmọ̀ kórìíra àti ìmọ̀ bínú Imam Ahmad ni kò yé báyìí nìsì àwọn oníbídá wọ́n papọ̀ lórí ìmọ̀ kórìíra Imam Ahmad rahimahullahu ta'ala ló fi jẹ́ sí pé láwùjọ wa náà lónìí náà tẹbárẹ̀ èèyàn kan tó bá bẹ̀rẹ̀ sí máa bẹnu àtẹ́lù Muhammad ibn Abdul Wahhab tó kílé tó fi ń gbógun ti Muhammad wa Wahab nítorí pé Muhammad bin Wahab ó pègbè sí tawhid ó dẹ̀ jabida àti shirku lógun abẹ́ẹ̀kọ́ ni ó dẹ̀ gbógun ti àwọn onísúfí gidi gan àtàwọn ṣíà àti gbogbo àwọn oníbídí àyẹnyẹn Muhammad wa Wahab gbógun ti wọn tó fi jẹ́ pé àìmọye tíra ní àwọn àfáà súfí kọ lórí Muhammad wa Wahab ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sáláfí àwọn onísúfí ọmọkùnrin ní àwọn wàhábíyà tó wàhábíyà ni wọ́n àwọn wàhábíyà nìyẹn tàbárẹ́ nìkan wọ́n ni wàhábí ni yẹn ni pé àwọn tí ń tẹ̀lé Muhammad bin Abdul Wahhab nìyẹn ẹ sì máa gbọ́ láwùjọ wa dáadáa tó àwọn wàhábíyà nìyẹn àwọn wàhábíyà nìyẹn tó ibà nìsí ẹgẹ́ bá wọn kan náà ṣe dé lónìí tó láwọn madáhílà àwọn tí wọ́n ń ṣe àwọn tí wọ́n farajọ onísúnnà ṣùgbọ́n tí wọ́n kí ń ṣe onísúnnà ẹ́ ṣe mọ̀ pé in tọ́jọ kókò pọ̀ tí èyí ṣe kókò ó pọ̀ dáadáa àwọn irúgbìn tọ́jọ kókò pọ̀ gan tí èyí ṣe kókò so kìí ṣe gbogbo in tá a bá ti wá rí tọ́jọ kókò ní kókò àbí bẹ́ẹ̀ náà ni kìí ṣe gbogbo ẹni tá bá ti rí tọ́jú alùsúnnà ni alùsúnnà àbí naam àwọn ajíṣẹ́bí súnnà náà láwùjọ wa yìí gbogbo ẹnikẹ́ni tá a bá ti pọ́n rìn ìlànà sálàfù sọ́ọ̀lẹ̀ lórí ìmá gbógun tàwọn níbídá ìmá bẹnu àtẹ́lù wọn ìmá yẹyẹ wọn ìmá sọ àwọn èèyàn lára nípa ni àwọn màdáhílà nìyẹn àwọn màdáhílà nìyẹn ìkan tó ti wá dé ẹjọ́ ìlànà àwọn ìsìn so àwọn ọmọ ìjìgbò náà ẹ̀yọ́ ọmọ ìjìgbò gbogbo orú àwọn nǹkan báyìí yìí máa yẹ̀yẹ́ àwọn tí wọ́n gbé àsíá ìdáàbòbò súnnà lọ́wọ́ ni kò yí báyìí sí now in tó wá mọ́ ìyà mílẹ̀nu ni pé in tí wọ́n ń takò in tán takò wá sí tí wọ́n dẹ̀bẹ̀rẹ̀ sí máa sọ wá láwọn orúkọ burúkú sí iná àwọn náà ń ṣe yẹ̀wò àbẹ́ẹ̀kọ́ ni jẹ́hù tí wọ́n sọ pé àwọn ń ṣe pé àwọn sọ pé à ń tapọ̀ àwọn kan pé lágbájá ò da tàmẹ̀dò da lágbájá ò sí lórí súnà tàmẹ̀dò sí súnà òun náà làwọn náà ń ṣe pẹ̀lú ìmọ̀ pé àwọn kan ní ẹ̀yọ́ méjìgbò ìmọ̀ pa àwọn kan ní mọ̀dáhílà yẹn àwọn náà gbà pé àwọn aláburú ni àwọn mọ̀dáhílà so wọ́n gbà wípé àwọn náà ó dẹ̀ mọ tẹ bá ti rí wọn ní ẹyọ kọ̀ọ̀kan èjèèjì àwọn èèyàn yìí jẹ́ káàkiri àwọn ló dẹ̀ máa sọ́rọ̀ yẹn lára pé ẹ ṣọ́ra fún jàbàtẹ́ ìkan lára rẹ̀ ní o ṣe bí nǹkan tí ẹ sọ pé ní yìí ṣe tó dá láburú lọ́dọ̀ yín ṣe bí nẹ̀lẹ̀ yìí náà ń ṣe yẹn àbí ẹ̀ẹ̀rí mi gbádùn nítorí wípé in tí wọ́n ń takò in tí ò gbọ́ in tí ò ti takò ni manhajù tó yẹ pé kódà èèyàn lè gbégbé sí ayé láì lónìí ẹjọ́ ìrẹ́lá máa ń sì manhajù ká tẹ́sà lára níbi gbogbo nǹkan pé èmi fẹ́ tẹ̀ta ń tọ́ da àti tí ọ̀dá mo fẹ́ yọ tí ọ̀dá dànù kó jẹ́ pé tó bá da tó bá lóore òun ni mo fẹ́ máa lò òun ni mo fẹ́ máa ayé mi manhajù ìgbésí ìlànà kan tó sí pé lò ni ọ̀nà sáà máa ń bàbá wọ kẹta ni yọ àwọn asọ́kan dànù asọ́kan rinlẹ̀ tábà jẹun tábà ṣiṣẹ́ rẹ̀ á tẹ́sà ni tó dà tábà fẹ́yàwó tí èyàn kẹ́ mọ́ fẹ́yàwó sá ni àbí mọ́ ń tẹ́sà èyàn tẹ́sà ni so gbogbo nǹkan pátápátá àti kẹ́ mọ́ sọ pé eléyìí dá èyí ọ̀dá kódà táwọn táwọn yìí tán bá lọ sọ́jà tán bá lọ ra nǹkan wó tẹ́sà nǹkan ra ni wọ́n ní ra pé ẹ̀sá gbogbo ẹ̀sá gbogbo ẹ̀mọ́ èmi ò fẹ́ condemn èmi ò fẹ́ discriminate àtàtà ẹ̀sà àlẹ́ tẹ́lẹ̀ tọ́ dáa àtẹ́lẹ̀ tí ọ̀dá nú ata ẹ̀sá ta gbogbo ẹ̀ so in ti máa ń dùn yàn ni pé in táwọn ń sọ pé ẹnìkan ń ṣe tọ́ da láburú lọ́dọ̀ yíyẹn ilẹ̀ iná dẹ̀ ń tẹnu bọlẹ̀ tẹ́ ni àwọn ah kìnní ni aláburú ni ah kìnní kan ni ni kò ṣe ah ẹ sọ́ra fún àwọn náà wá ń ṣe tahzir àwọn náà wá ń ṣe jẹ́ṣù àbí ni

ó túnmọ̀ sí pé nígbà tóhun tí wọ́n ṣe tàhzírù fáwọn tẹ́ nífẹ̀ẹ́ ilẹ̀ yìí náà tó ń sọ̀rọ̀ bàrọ́wù tẹ́ ń bá lò kéé ṣe lórí ẹ̀rí lórí wípé ó ń ṣe tàhzírù àwọn tàà nífẹ̀ẹ́ sí jáwà náà mọ́ ṣe tàhzírù ẹni nítorí pé síwájú kó tó máa ṣe tàhzírù àwọn tẹ́ nífẹ̀ẹ́ sí yẹn ẹni rẹ̀ lọ́dọ̀ yín síwájú kó tó máa ṣe tàhzírù àwọn tẹ́ nífẹ̀ẹ́ sí yẹn ẹni tẹ́ máa ń yìn ni àbẹ́ẹ̀kọ́ ni so àmọ́ngbà tó ti wá di pé àwọn tẹ́ nífẹ̀ẹ́ sí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe tàhzírù wọn ẹ̀yin náà wá ṣe kíni so nítorí àwọn èèyàn mo sọ pé ẹ̀rí pé mọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àlùwàlẹ́wàlìbàrọ̀ tí ẹ bá ti réyàn tí ń ṣerú nǹkan báhùn tó ẹ pé nítorí pé kí ló dé nítorí pé ó ń gbógun tàwọn lágbájá ni tó dẹ̀ kí wá ló dé tí fi ń gbógun tì wọ́n ẹ̀à kò ságbọ̀dọ̀ mọ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ mọ́ mẹ́nu bà wọ́n kò bá ọ́ kò tí yẹ báyìí sì torí pé ìkan nínú àwọn ìròrí àti àwọn ìlànà àwọn ẹlẹ́gbẹ́ ni orin yẹn tí ó dẹ̀ sáàlù súnà tí ṣe o ń ṣe bàrọ́ òfún yẹn nítorí pé ẹni yẹn ṣe bàrọ́ òfẹ́ni tí ó nífẹ̀ẹ́ sí kéèṣe nítorí alkitab àti sunnah kò yí báyìí nìsìn tẹ́yìn bá dẹ̀ bí àwa léèrè pé kí ló ní táwọn fi ń ṣe tàhídìrù fáwọn táwọn ṣe tàhídìrù fún àwọn sọ pé nítorí nǹkan báyìí ni kìí ṣe torí kìí ṣe torí pé wọ́n ṣe tàhídìrù fún àwọn onísúnnà àbí kìí ṣe pé nítorí pé wọ́n ṣe tàhídìrù fáwọn táwa nífẹ̀ẹ́ sí ẹjọ́ ìjọba ní sí torí àwọn èyí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ kò sí jẹ́sù lọ́dọ̀ tí wọn kò sí ká mọ̀ sọ pé lágbájá gbogbo ẹ̀ ní kí ẹzá máa mú gbogbo ẹ̀ papọ̀ kódà àwọn tó máa yin àwọn oníbídí àbáyìí pé gbogbo ẹ̀ wọ́n bá ti wù kó tó náà àwọn ti máa kó bàtà rẹ̀ náà wàláì pé a ah, kò sí bó ṣe wù káyí Habib bun Adam alórí kò sí bó ṣe wù kó sàbúrú tó kò sí bó ṣe wù kó tó àwọn ti ma kó bàtà rẹ̀ náà ni so bẹ́ẹ̀ ni gbogbo àwọn níbídíà yíyìn ni yíyìn ni kò yíba ní sí so kò sí à ń ṣe jẹ́sùn lọ́dọ̀ tí wọn gbogbo nǹkan tàdílù ni ẹjọ́ eh,

so yíba nìsìn so ẹ̀rí pé àwọn tí wọ́n ń sin tẹ́ bá bí wá léèrè pé kí ló lẹ́tẹ̀ fi hazọ́rọ̀ àwọn eléyìí kìí ṣe gbogbo nítorí pé wọ́n tako ẹnìkan tá nífẹ̀ẹ́ sí labana wọ́n torí ẹ̀tako wọn a rí àwọn òṣùlù kẹ tí ò dá àwọn manhajù kẹ tí ò dá lára wọn òun láti torí hazọ́rọ̀ wọn pé ẹ sọ́ra fún wọn o manhajù tí wọ́n rìn yìí o tí ó burú ni manhajù àwọn oníbídà ní kẹsí manhajù alìsúnnà ẹ sọ́ra kẹsí manhajù alìsúnnà nìyí o àwa ò rí nǹkan wí ìmọ́sábábẹ̀ yìí nìsìn kò sí nǹkankan wallahi yìí náà dẹ̀mẹ̀ pé kò sí nǹkankan tí kè bá ṣe nítorí wípé o ń bẹnu àtẹ́lù àwọn àfáà wa so ó túnmọ̀ sí pé nítorí àwọn àfáà wa kí wá ní yàtọ̀ láàrin ẹ̀yin àtàwọn àdàbíyà àti markazi àwọn àdàbíyà àwọn markaziya kí ní yàtọ̀ láàrin sọ àwọn àdàbíyà rẹ̀ wọ́n ma bára wọn ṣọ̀tá nítorí pé lágbájá obú Adam torí pé lágbájá obú Sheikh Kamal àbí torí pé lágbájá kò sí lára àwọn ọmọ kéwu Sheikh Kamal lágbájá kò sí lára àwọn ọmọ kéwu Sheikh Adam wọ́n ma wá gbógun tira wọn wọ́n ma bára wọn jà wọlé lórí ẹ̀yin náà ní sin náà lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ yẹn àbí torí pé lágbájá kò ti máa ẹ wá bẹ̀rẹ̀ sí máa gbógun sí torí pé lágbájá ó ti lè bú àfáà yín torí pé lágbájá ó gbógun ti àfáà yín torí pé lágbájá sọ àwọn èèyàn lára nípa aburú àfáà yín ẹ̀yin náà wà ní láyé dìfẹ́ndì àfáà yín ni ọ̀nà tẹ́wàá gbà dìfẹ́ndì àfáà yín ni pé kẹmọ lálà títí ẹ̀ náà àwọn kan nísìn nínú àwọn tí wọ́n jẹ́ láìmọ̀ kan wọ́n ní mọ̀ ẹ̀tẹ́zílà níwá ṣe sáàmù kéyẹ kan ẹ wá béèrè láyé ipé kí làwọn usulu mu'tazila wàláì kò mọ́ wàláì tí èyàn bá kàn fẹ́ lẹ́yàn mọ́ nkankan tí èyàn kàn dédé sọ ni àní rí àwọn àpẹẹrẹ lára rẹ̀ kò tí ìbá nìtì ẹbí lè rẹ̀ pé kí ni usulu mu'tazila kò mọ́ rárá kí wá ni àwọn nǹkan tó rí lára wa tó fi sọ pé mu'tazila ni wá ẹjọ́ ìdájá bá nìtì kí làwọn nǹkan tó rí lára wa tó fi sọ pé Mu'tazila ni wa gbogbo orú àwọn nǹkan yìí ẹ ti rí pé nínú àpẹẹrẹ àwọn oníbídà ni ẹ ti understand nínú àpẹẹrẹ àwọn oníbídà ni àwọn ní máa ń ṣerú aburú yìí kọ́lọ̀mbà lè kẹ́lá kí ó làwá kó mbẹ́ kọ́lọ̀mbà lè kẹ́lá kó dákun gbogbo àrùn burúkú ló ń dààmú wọn àrùn pé lágbájá nígbà tó ti lè tó ti lè kọ̀yìn sá àfá wa yẹn o tó ti lè ń sọ àwọn ìlara kó bí àfá wa yẹn o àfikáwà náà gbogbo ti rìn a ní mo ń bèèrè sẹ́ kí ni yàtọ̀ láàrin ẹ̀yin àtàwọn markaziya markaziyun ó wọlé tẹbá ní àdàbíyà ó wọlé tẹbá àwọn al'adabiyun àwọn almarkaziyun àwọn al'adabiyya àwọn markaziyya ń ṣe tẹ bá bí wọ́n lè rí pé kí ló dé mo rẹ́ nìkan rí astaghfirullah astaghfirullah alazim astaghfirullah alazim a èrí ṣùgbọ́n mo gbọ́ mo gbọ́ wọ́n lẹ́nìkan ó sọ wípé ó ní bẹ́yàn bá bú ànábì bẹ́yàn ó ní bẹ́yàn bá bú ànábì wàláì kò sí tọ́kàn òun ó ní kí ló dé tọ́rọ bá tọ́ dá ànábì tọ́rọ ànábì ó gbìjà ànábì bẹ́yàn bá sì bú ìsìláàmù kò sí nǹkan tọ́kàn òun tọ́rọ bá tó ní ìsìláàmù ọba tó ní ìsìláàmù ọdá bú ìsìláàmù Adam wàláì òun nígbà òun lè so ó túmọ̀ sí pé sẹ́rí pé ẹwọ tàà ṣubù kódà kéèyàn bú ànábì ó ní wàláì ó ní kò sí ọlọ́run ló sì lànẹ́bí ọlọ́run ló dànẹ́bí ọlọ́run ó gbìjà rẹ̀ fún ara rẹ̀ so péyàn bá sì bú islam àmọ́ kí èyàn bú sí kádàm òun lè kú síbẹ̀ ṣe rí ẹ wo àtọ̀bí ìyàbò ṣe lágbára tó ẹ wo ipò tó gbé ṣe kádàm sí ẹ dákun ṣé wà mùsùlùmí lè àwọn sọ̀hábà àwọn lè kú nítorí pé èyàn bá bú ànẹ́bí èyàn bá dìfẹ́ èyàn bá ṣẹwárí tẹ́ni sọ yìí àwọn onídídá aláìmọ̀kan ni wọ́n mo sọ́rì láti ẹ̀jì sọ làákàyè wọn máa ń kúrú púpọ̀ sẹ́mẹ́ka tí ń sọ ni pé ajẹ́pọ́lọ́wọ́ bà níkẹ́lá ọ̀dá sọ̀rọ̀ Sheikh Adamu nìyẹn torí pé Sheikh Adamu yìí sẹni ọlọ́run anẹ́bì lọ́lọ́wọ́ bà níkẹ́lá ọ̀dá sọ̀rọ̀ rẹ̀ toró lọ́ba tọ́dá anẹ́bì tó sì dá anẹ́bì àmọ́ Sheikh Adamu ọlọ́run Sheikh Adam ẹ̀dàkùnú ẹni tọ́nà ọba tí ó dáàbòbò tọ́nà bó defend àti ìwọ àtẹni tó ń pè ìwọ ló defend yẹ tààdà ẹni tí ó rí dáàbòbò ní àwọn méjèèjì ṣe àmì pé kọ̀ mọ́ ìtumọ̀ nǹkan tó sọ wàláì in ti ń sọ nìyẹn fa ṣùgbọ́n nítorí pé bídí àmọ́ ń palà káyèyàn ọwá lọ fi ànẹ́bì tìsọ́dọ̀ náà ọba ọba

wàláì wàláì so ibi tí hizbiya asọ̀bíyà tààsùbù ibi tó bá wọn yàdé láwùjọ wa nìyẹn so bí èèyàn kan bá lè bú Sheikh Adamu báyìí wọ́n ti ká àti wọ́n ti ẹ̀fẹ́ mọ́ kí ni yí ni Sheikh Adamu ti ẹ̀sẹ̀ náà tó lẹ́tọ̀ sí kan bú wọn mọ́kàndákọ̀ Sheikh Adamu tó pé ó kọ wọn ló gbajúmọ̀ jù lẹ́nu mi tí mo dẹ̀ ń wí ni o kéde pé mo mú Sheikh Adamu ní ẹjọ́ ìrọ̀dá máa ń sì ní ẹgbẹ́ mo ti sọ lánàá pé èmi ò kí ń ṣe àdàbí bẹ́ẹ̀ ni mi kí ń ṣe màkàlì ọ̀dà ẹjọ́ màlù Sheikh Kamal báyìí náà ẹyẹ báyìí bú Sheikh Kamal kò fẹ́ mọ́ kí ni Sheikh Kamal ti ẹ̀ ṣe pé òkè kí ló ń bú Sheikh Kamal lórí káwà wo bóyá Sheikh Kamal wọ́n tó ká bú wọn lórí ẹ̀ tó tọ́ àbí wọn tó ká bú wọn lórí ẹ̀ mùjárọ̀dù pọ̀ kan bú wọn lásán mùjárọ̀dù pọ̀ kan ń dẹnu àtẹnu wọn lásán kò wọ́n fẹ́ mọ nǹkan tí wọ́n ṣe ó fẹ́ nìyẹn ó ṣe tán àti tán síbẹ̀ ọba àbú ànẹ́bì ọba àbábú horérọ̀ ọba àbú gbogbo àwọn sọ̀hábà hmm, kò sí kàtọ́kà wá pẹ̀lú yẹn ẹjọ́ náà ọba àbú Ahmed ọba àbú gbogbo àwọn ẹ́ kò Kamal ọgbọ́dọ̀ bú wọn eléyìí náà máa ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wa náà bóyá sọ́kọ àti ìyàwó sí bàbá sọ́mọ ẹnìkan kàn déédé bú bàbá àbẹ́nìkan kàn déédé bú ọkọ ẹnìkan ni bóyá ẹni ẹgẹ́lọ́ ẹkẹ́ sọ̀pọ̀tì lórí èèyàn yí tó bú pé ah, ìwọ ni mazlum èyàn mi ni zolim jẹ́ ìràn ọlọ́wọ́ káfíjọ gbógun ti èyàn mi tọ́jọ́ zolim torí pé ń tún àkọ́kà zoliman àwọn mazluma so síta ti ń bá èyàn mi jàná à èmi náà gbọ́dọ̀ bẹ́wulẹ̀ síbẹ̀ ni torí pé èyàn mi ní ń bájà so ìfẹ́ mọ̀ bọ́yẹ̀ èyàn mi jàrí àbọ́jẹ̀bi eléyìí bá hizbiya ni o eléyìí àsọ̀bíyà ni o eléyìí ta'assubu ni o so ẹ̀ríbi tí nǹkan yìí tó bá wọn ìrẹ̀dé lónìí so ọlọ́ọ̀bà lè kí lápọ́dá kò sánú wa wọ́n ní eléyìí báyìí òun ni àwọn àpẹẹrẹ tá ma fi mọ oníbídá kọlọ̀bà kọ́dá fún yàwáyà bákanáà Abu Nu'aym bin Hammad òun náà sọ tí a bá tàríkù Baghdad mujallad lẹ́kẹfà page 348 bákan náà tààlọ́ wọnú tàríkù dimashq a mujallad lẹ́kẹjọ page 132 asaru yíwa ń bẹ̀ ó ní idha ra'ayta al-iraqiyya yatakallam fi ahmada ibn hanbal fattahimhu fi dini tó bá ti rí ara iraq ara iraq tó bá ń sọ̀rọ̀ burúkú nípa imam ahmad bin hanbal fatahimhu fi dini kẹfẹ́ tí ẹ̀sìn rẹ̀ tó bá ti rí ara ìrọ́ọ̀kì láyé lásìkò imam ahmad nìyẹn àbí lẹ́yìn tí imam ahmad kú tán àwọn ará ìrọ́ọ̀kì tó bá ti rí èyàn kan tí ń bẹnu àtẹ́ tí ń sọ̀rọ̀ tí ó dá nípa imam ahmad kẹfẹ́ tí ẹ̀sìn rẹ̀ aláburú èyàn ni ó jẹ́ kìí ní súnnà èyàn burúkú ni eh? nítorí pé Imam Ahmad rẹ̀ ẹnìkan ò ní kórìíra rẹ̀ àfikójó ní bídíà ẹnìkan ò sì ní nífẹ̀ẹ́ rẹ̀ láyé àfikójó ní súnnà ẹ̀dẹ́kùn ẹwọ́ bá tẹ́ nífẹ̀ẹ́ Imam Ahmad tó wàláyì mọ́ fọ́nà bá búra mo nífẹ̀ẹ́ Imam Ahmad ju bàbá àti màmá mi lọ kò sí nǹkan tọ́fà tó pé Imam Ahmad dúó déédéé jù wọ́n lọ rí ẹnìkan ní ọmọ yìí ti ẹ̀ ti wá yáwó rẹ̀ báyìí ó tún lóhun nífẹ̀ẹ́ Imam Ahmad bàbá ń bàbá Imam lọ ẹ̀gbọ́n tán pè ní àlùwàláwà ìbàrọ̀ yìí ni bí èyàn bá ṣe ń dúó dédé sí mi ẹjọ́ ọ̀dọ́ sáàmà ìsìn ní òtúmọ̀ sí kéni nífẹ̀ẹ́ bàbá mi àti ìyá mi ṣùgbọ́n mo gbọ́dọ̀ torí pé Imam Ahmad rẹ̀ ẹ̀dàkùn talọ́ bàbá mi ní ẹ̀sìn ìyá mi talọ́ mọ̀ wọ́n kò sẹ́ni tó mọ́kọ wọn bí ẹ̀yà ẹnìkẹ́nu yíta bá mọ́kọ ìyá mi bí ẹni mọ́kọ bàbá mi torí kódà àwọn oníbídá wọn mọ̀ ọkọ̀ Imam Ahmed àwọn ọmọ táyẹ̀ jẹ́ ń bí àtàwọn ọmọ táyẹ̀ tó padà mọ́ bí wọn mọ̀ Imam Ahmed wọn ni ó ṣe é ṣe kọ́kọ̀lọpọ̀ mọ́ mọ̀ mọ́ mi àwọn tájọ ń gbáyé tájọ sẹ̀ ní tájọ tájọ jẹ́ contemporary tí ọmọ yìí tí ìbá wí wọn fún yín nìsín ẹ̀rí mọ̀ wọn ẹ̀ ẹ̀ rí mi gbọ́ yé so ẹ wọ́n bá ṣe ń nífẹ̀ẹ́ àwọn àfáà tún lẹ̀ yìí tó kí ló dàbí nífẹ̀ẹ́ wọn jẹ̀mọ́ à ń ṣe wàláwù wọn nítorí ẹ̀sìn nítorí ìjọrí tàbáwá rẹ̀ èèyàn kan tó bá kórìra wọn kí lẹ́rùn pọ́ fi kórìra wọn náà sí ìmọ̀ mọ́mọ́dún gbà yíyàwó ni wọ́n jà lólè ẹ́n wọ́n sọ̀rọ̀ ẹ̀ láìdá kí wá ní èèyàn kí wá ló fi kórìra wọn nínú àwọn nǹkan tí wọ́n ti gbọ́dọ̀ wọ́n fi ń kórìra ẹ̀rí bóyá mo ní personal issue kan pẹ̀lú ẹ̀ bóyá iṣẹ́ kan mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kò jọ bọ́ sí bóyá mo fẹ́ fẹ́ mọ lọ́dọ̀ rẹ̀ kò fún mi lọ́mọ bóyá ọgbà ìyàwó mi bóyá nǹkan kan sá kò sí nkẹ̀kẹ́ tó lè pàwọ́ àti Imam Ahmad pọ̀ nínú àwọn nǹkan yẹn tó fi kórìíra rẹ̀ a jẹ́ pé tó bá fi lè kórìíra Imam Ahmad nítorí ẹ̀sìn ló fi kórìíra rẹ̀ àbí kí ni ó bí dáwà náà bó ní súnnà wallahi manhajù clear gan afẹ́ni tó bá fẹ́ sọnù afẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀nu ẹ̀sìn ọ̀nà sáà màlìkì abẹ́lọ́wọ̀ bá àlekẹ́ ọlá kó dákun gbogbo àwọn àfáà súnnà tí wọ́n ń pèpè sí manhajù alì súnnà tó jama'a kọ́lùn kó bá gbé wọn sókè kọlọ̀bà àdíkẹ́lá kọ́ máa kún wọn lọ́wọ́ gbogbo bá ṣe wù káwọn èèyàn máa fi nira kàn wọ́n tó abẹ́lẹ́wọ̀n bá àdíkẹ́lá kó dákun kó má jẹ́ kí ìnira wọn kó má jẹ́ kó lapa lára wọn anábì sallallahu alaihi wasallam sọ hadith kan anábì la tazalu ta'ifatu zahirina al-haqq la yadurruhum man khalafa wala man khadhalahum hatta ya'tiya amrullahi wa hum ala dhalik anábì ní kò níyà kò ní máa gbò nínú àlùmọ́ mi ayé òdẹ̀ nípa sófo wípé ayọ́wà burúburú kọ̀wá ní ṣẹ́kù tọ́ ìfà kan kódà bó sẹ́yọ èèyàn kan tọ́ ìfà ni bá ṣe méjì tọ́ ìfà ni wọ́n àbí wọ́n pọ̀ ló ń ka ni látàzálù tọ́ ìfà tó tọ́ ìfà kan náà lójú orúnú àrùnmẹ́ ni onímọ̀ ẹ̀yẹ̀kù onímọ̀ gbò zọ́hìrí náà lè ṣàkù tó yẹ pàwọn náà máa lékè náà máa hàn lórí òdodo ni tó bá ń hàn tábá ń lékè orí òdodo ni ó máa gbé wọn ga láyà dúrùhùn man khalafahum gbogbo àwọn tó yapa wọn ò ní kó nira wọn wàlámàn kọ̀dálàhù gbogbo àwọn tí ń yẹpẹrẹ wọn káàkiri yìí ò lè kó nìlàbá wọn hátà yá ti ya amúrùlọ tálìkì àmà náà bó fi dé wáhùn kazalik wáhùn ma'ala zalik nínú ìwáyà mi bí mú ṣe máa wà nìyẹn ayé ò dẹ̀ nípa kan yẹn láyéláyé ẹ̀rin so àánú ọlọ́run bá ní lórí ilẹ̀ àníṣẹ́ ẹjá padà sí manhajù àwọn sálàf àwọn èèyàn lónìí wọ́n rí ìpadà gẹ́gẹ́ bí pé ìtí ò rọrùn ni gẹ́gẹ́ bí pé à ìdẹ́ ní ká padà síyẹ ti lé ju báwọn sẹ́lẹ̀gùn ṣe ṣe dáwà rẹ̀ tó kọ́ wọ́n fi parẹ́ lónìí ó kọ̀ mọ́mọ̀rí parẹ́ lónìí ẹ̀ bí imam mọ́mọ̀rí lè tó ni al-Imam Ibn Jawzi nínú asáàrù tàti mú wárí wípé imam mọ́mọ̀rí gan ibi tí wọ́n lè min shiddat tamassukihi ilé kókó ẹ lọ wo asáwì yìí lọ́dọ̀ inú ìjáuzí ni látara ṣídẹ̀tù tàmàsùkì hìbì súnnà látara pé Imam Ahmadu lè kókó gan níbi ìgbà súnnà mú yatakallamu fi jama'ati min al-akhyar idha sadara minhu ma yukhalifu súnnà Muhammad ó máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan àwọn ìjọ kan àwọn àkójọpọ̀ èèyàn kan nínú àwọn ẹni rẹ̀ tí n tó japa tí súnnà bá jáde lọ́dọ̀ wọn Muhammad ó lè mọ́ wọn gan nítorí pé kí Muhammad lè dáàbòbò ni nítorí tí wọ́n bá lè mọ́ wọn bẹ́ẹ̀ nítorí ìjẹnire wọn ìdúródédé wọn ìjáfà wọn yóò in aburú wọ́n dẹ̀ padà dẹ̀sìn máwọn èèyàn lọ́wọ́ Muhammad ó wá lè mọ́ wọn nítorí pé olùmọ̀ táwọn èèyàn wò tá fojúfò tàdẹ̀ fún ní ọdún tó ní mọ́ bá ṣe wàlọ́yà lè ni nítorí pé kò sẹ́ni tí ń wo àwòkọ́sẹ̀ aláìmàkàsẹ̀sìn kò lẹ́fẹ́ tí ń mẹ́sìn lọ́dọ̀ ebi lágbájá ṣe kíní yìí wọ́n a máa rí ẹ̀yin tẹ́ bá ṣe gẹ́gẹ́ bí aláṣejù wọ́n máa ni wọ́n ti gbọ́ súnnà tiẹ̀ ebi lágbájá olórí yín gan lágbájá àwọn àfáà yín gan yẹ bá rí wọn níbi kíní eléyìí kó bà sẹ́yìn bá súnnà ni àbí àbó ń kó lọ síwájú bá súnnà wọ́n wá rí àwọn brothers àwọn ọmọ tí wọ́n dúró dédé gẹ́gẹ́ bí aláṣejù pé wàhálà ti pọ̀ ìbọ̀lẹ̀ kéwú wọ́n mọ kéwú tó lágbájá ni wọ́n mọ kéwú tó lágbájá ni ọmọ ni ọmọ iye ni ti ń bẹ lọ́wọ́ ni kò síbi tó wà lágbàáyé lónìí tí ó wọ kìníkan ni tọ́bá bá sọ̀rọ̀ àwọn ìbídá akọ́mọ̀ pẹ̀lẹ̀ fún wa ẹ̀mí àwọn brothers wá ń rí nira wọ́n mọ̀ wá lò wọ́n lẹ́rìí lórí àbúrú ẹ̀wà ní kámẹ́lì mẹ́rù kàbáhùn tí a mọ̀ pé ìlò wọ́n lẹ́rìí yẹn àwọn èèyàn ti ń fi wọ́n wọ́n ti ń fi wọ́n sí ẹ̀rí nínú ẹ̀sìn yẹn wọ́n ti ń mú ẹ̀sìn látọ̀dọ̀ wọn yẹn pé tó bá yẹ pé kí tó bá yẹ pé kọ̀ bá dáa ni ẹbá rí lágbájá ti ń ṣe ẹbá rí sheikh lágbájá ti máa ń ṣe so àwọn èèyàn kan bẹ tó yẹ sí pé tó bá ti rí wọn tán rí pé àfà súnnà ni tó bá ti lè ṣe nǹkan kan báyìí àwọn ọ̀fẹ́ bèèrè nǹkan kan wọ́n ti mọ̀ pé nǹkan tọ́ ni wàláì kódà ẹlòmí ọmọ sọ fún yẹn pé à ìjọ tí mo rí tẹ́ mọ́ ṣe nǹkan báyìí lèmi náà ti mọ́ ṣe àyàrán wa lákà pé ọlọ́run ọmọ fún wa ní tẹ́ rẹ́sẹ̀ ẹni ọmọ fáwọn èèyàn ń wò mẹ́fà ẹjọ́ ọ̀nà sáà àwọn èèyàn tẹ́ ń wò ẹ́ súnnà ànábì ṣe ń tánàbì sọ lẹ́nu nìkan ni táwọn èèyàn àwọn tí ànábì sọ àwọn nǹkan tá ànábì ṣe àtàwọn nǹkan tí wọ́n ṣe wájú ẹ̀ tí ó tako wọn ó mi pé inú ìṣesí àmọ́ mẹ́sẹ̀ mẹ́ pé ànábì ṣe báyìí láti mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà bẹ́ẹ̀ lẹ́mọ̀ sọ pé ah, ìmáàmù amadu ṣe báyìí ìmáàmù ṣéhù lágbàtẹ́ ṣe báyìí tí ò bá tọ́ ni amọ̀pọ̀lù payọ ọlọ́run bá ní wọ́n wọ́n ní ṣe abẹ́ẹ̀kọ́ ni lónìí tẹbá sọ pé maulidi ọ̀dá lónìí tẹbá pé tẹ̀sùbá ọ̀dá kí ni wọ́n sọ wọ́n fà àwọn bàbá sẹ̀ rí àbí ẹ̀kọ́ ni pẹ́lú àwẹ́kọ̀ bá dáa ni tí wọ́n mọ̀ kéwú tó ṣèkì ìkéní ni wọ́n mọ̀ kéwú tó bàbá wa kéní ni tí wọ́n mọ̀ kéwú tó wọ́n mọ̀ wá kan bàbá bàbá ńlá ńlá ni wọ́n máa ní ẹ̀fẹ́ sọ pé ẹmọ kéwú tó wọn ni sẹ́yìn náà wá sọ pé ẹmọ kéwú tó wà bẹ́ ẹmọ kéwú jù wọn lọ ni wọ́n ní sọ pé ní gírímọ̀ káì àwọn ìbéèrè tó lè ba yéèyàn jẹ́ wọ́n wá ní ẹ̀hẹ́ ẹ̀fẹ́ sọ pé àwọn bàbá òwò àwọn bàbá ẹ̀fẹ́ sọ pé ẹnímọ̀ jù wọn lọ àbí àwọn bàbá tó yẹ pàwọn náà gbẹ́sìn wá wọ́n máa lò wọ́n lẹ́rìn lórí aburú ẹ̀tọ́ ọ̀nà tàbí ṣe táwọn bàbá òun ni ọba ṣe tí ó máa fi wọ́n sẹ̀rí lórí aburú ni tọ́ bá rẹ̀ ní tí wọ́n ń gbógun ta àwọn bàbá òun lórí tí wọ́n ṣe wọn ẹwà rí sálá ṣe jù ẹ mọ̀ pé kò fẹ́ kí àwọn èèyàn ṣe rí bú ni kò fẹ́ kí ó fẹ́ nítorí pé àwọn èèyàn fi wọ́n ṣe ẹ̀sìn wọ́n dẹ̀ dìkì so ló fi ń gbógun dìkì rẹ̀ kíkì ní àwọn bàdẹ̀sìn mọ́ wọn lọ́wọ́ ó ti kọ́kọ́ dẹ̀sìn ọ̀rẹ́dì náà kí ni bídíà kí là ń pè ní bídá ṣe bí tí ò sí lára nẹ́bì tó jẹ́sì máa òyìn lọ́wọ́ ni ẹ wò ó ọ̀rọ̀ manhajù clear o wàláhì ó clear o ẹ̀sì mẹ́jẹ̀ àgbàgbé ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé wípé ókùn ẹmíwà yìí lè já anytime o wàláhì ókùn ẹmíwà yìí lè já anytime wọ́n àwọn kẹta ń wí yìí wọ́n àwọn kẹta ń kó wá ní àwọn àsáàrù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kó sí àwọn nǹkan yìí àwọn àfáàrù yóò pamọ́ sí wọn bá wà láì tẹ́ bá kàwọn mọ́ bá wọ́n nílò ní bá wà láì wọ́n mọ́ bá tó mọ́ sọ fún yín pé ìtẹ́ ń sọ yìí amọ̀bítẹ́ ti mú kódà àmà tí wọ́n sọ kí wá lò ló sí kí lọ so gbogbo àwọn nǹkan yẹn kéèsé fún wọn máa ẹ̀dàkùn ṣe gbogbo àwọn eléyìí tí kẹ́ bá ṣe lẹ́nu àwọn àfáà súnnà tí wọ́n ti ń bẹ tẹ́lẹ̀ tí wọ́n ti ń bẹ tó yẹ pé tú wọn ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ jòkó yìí ti gbọ́ súnnà yìí tí ẹ bá tẹnu wọn tẹ́ ti ń gbọ́ ẹ̀yin gbọ́rú eléyìí àwọn wà sí àwọn wà sí tí wọ́n ti ẹ̀yin gbọ́rí dákun mo fọ́lọ́ bá bí tọ́ bá ti gbọ́ orí inú wá àti wọn sọ fún mi ṣe ilé yóò tí nínú àlàyé ẹ̀sẹ̀ tọ́ ẹ̀ká ṣe mẹ́nàájú gẹ́ ẹ́ wọ́gbọ́n rí àwọn ilé ìta màgbọ́ ojúṣe eléré orí ìtàgé nínú ìsìlámù lálú <laughs> wọlọ́hùn pàlá bí ẹ̀ sí ṣe pọ̀ tó yìí tí mẹ́nàájú ò tí ìyé tó yìí ẹni orí ojúṣe kan tí eléré orí ìtàgé nínú ìsìlámù ó fèrè orí ìtàgé lẹ̀ lọ wàláì ojúṣe kan tó ní ni pé kọ́mọ̀tẹ̀ orí ìtàgé mọ́ láyé tọ́mọ́bẹ́ rú là lọ́jọ́ gbéra kìyàmà ojúṣe kan tó nínú kò ní ìdí wà sí rárá ẹnu gáàsà dé ilẹ̀ alhamdulillah ojúṣe orí ìtàgé ní islam ẹ̀fẹ̀ orí ìtàgé ilẹ̀ àmọ́ ẹ̀ mójú ni táwọn kan máa sọ pé tó ẹ máa ṣe fíìmù tí ọmọ fíìmù nínú ẹ̀sẹ̀ fíìmù èmi ò rẹ́ni tó fi fíìmù ti dáwà ní láyé wàláì àbàwọn ṣíyà ẹ̀ṣẹ̀ àwọn ṣíà àwọn ní máa ń fi fíìmù ṣe ẹ máa ń fi fíìmù ṣe dáwà àwọn ìkọwàánù náà máa ń ṣe ẹ̀dàkùn dájú ọ̀rọ̀ manhaj dájú ọ̀rọ̀ àkídà ojúṣe eré orí tàgé ẹ̀dàkùn torí ọlọ́run ta ló yẹn náà ta gan nígbàtẹ́ni tó wá dúnú oòrò iwájú àwọn olóògbé iwájú àwọn ogẹ olóògbé kàtọ́ ẹ̀ndọ́sì ẹ̀nà ẹ́ àwọn olùmọ̀ àwọn àgbàfà olùmọ̀ ní wọ́n ẹ̀ndọ́sì irú tọ́pìkì ìmọ̀ káyẹ̀lá wàláì ìmọ̀ káyẹ̀lá gan ọ̀rọ̀ manhaj ìzẹ́rù ìzẹ́rù tí ẹ bá ṣe lẹ́nu ọ̀rọ̀ àwọn àfáà súnnà tẹ́ ma ń pè lọ́dọ̀ ẹ̀yìn gbọ́ pé Yusuf ọ̀dọ́ rí aláburú yìí tí ẹ bá ti lẹ́nu àwọn àfáà súnà tẹ́ ń pè lọ́dọ̀ ẹ̀yìn gbọ́ rí lẹ́yìn àwọn àfáà súnà tẹ́ ń pè lọ́dọ̀ wà sí ibi tẹ́ bá ti gbọ́ pé Yusuf ọ̀dọ́ rí oníbídà ni ìkwáni ni ẹ̀dàkẹ́ mú wá fún mi kí n gbọ́ ẹ̀dàkùn lẹ́yìn tó bá máa yìí iná àwọn àfáà ta lè kàtíra Yusuf ọ̀dọ́ rí wà ń bẹ́ bọ́ bá kàá nǹkan lájọ́ táwọn èèyàn ti ń ṣe dáwà láwùjọ wa yìí lẹ́yìn àwọn àfáà tẹ́yìn ń pè lọ́dọ̀ yóò lẹ gbọ́ rí pé Hassan al-Banna ọ̀dá ìkwáni ni tẹ̀kfírí ni gbọ́lẹ̀ tí gbọ́ yóò lẹ gbọ́ pé eh, Said Qutb kọ̀dá kódà jàbàtà tàjọ ń tàjọ ń jí jàbàtà tàjọ ń tàjọ ń tíra yìí náà lakalaka tọ́lọ́wọ́n bá fi ní kí a mọ̀nà pé jàbàtà ọ̀dà àbúrú ni láti bàtà wáyé ti mọ̀nà abẹ̀rẹ̀ sí máa kúnná yá wàláì mọ́ fọlọ́n bá búra sẹ́ni pé ọlọ́run bá gbé fún búra yìí ẹnìkan ò ní máa nù lé mi lórí báyìí pé wá sí mi lọ́gbọ́n wá sí rẹ̀ tó bá tiẹ̀ ṣe tí mo lè gbọ́ tí mo pé mú wá kárì ẹnìkan ò ní máa nù lé mi lórí báyìí pé wá sí mi lọ́gbọ́n tó fi kúrò ní jàbàtà níbi bí aburú jàbàtà ṣe bó ti ní agbára tó ẹ dákun ṣe irú eléyìí báyìí sóhun ni dáwà náà ẹ́ àwọn kọwárìjì àwọn kọwárìjì tí ń bẹ láwùjọ wa jàbàtá àwọn àdìkọwàlù mùsùlùmí àwọn kọwárìjì ní ẹ wàláì ẹni tí ò bá mọ̀ pé àwọn ìkọwàlù mùsùlùmí kọwárìjì ní wọn kò tí ìgbọ́ súnnà yẹ rárá kò tí ìmọ̀ manhaj nítorí pé nínú manhaj àwọn kọwárì alhuruju aláṣọkà ká máa jáde lé àwọn lórí lórí èyí ò ní àṣìá táwọn àlèkùwánù mùsùlùmí gbé dání ẹ̀tí ọ̀nà táwọn ìsìn so gbogbo ẹni ẹjẹ́ ń sọ kí nìkan fún yẹn sọ́ra gbogbo gúrùpù tẹ́ bá ti wà láyé àbí gbogbo tẹ́ bá ti ń kà tó jẹ́ sí pé ìjọba Saudi ṣe báyìí lónìí ìjọba Saudi fẹ́ ṣe báyìí lọ́la wọ́n fẹ́ ṣe kíníkà ní ìjọba Saudi lọ́la tó yẹ pé sáfẹ́ máa gbé ìkórìíra ìjọba Saudi ẹ mọ̀ ní kí àwọn ìhwánù nìyẹn wọ́n fẹ́ wó gọ́ọ̀mẹ́ntì Saudi náà wọ́n wá mọ̀ ní pé ọ̀nà táwọn lè gbà wo ni pé káwọn mọ́jọ pé ìjọba Saudi o wọ́n ṣe kíní kan o ìjọba Saudi wọ́n lọ bá Kuwait jà ìjọba Saudi wọ́n ṣe kíní kan wọ́n fẹ́ máa dúró nínú wọn àwọn ìjọba àlú ti yí Saudi ṣe kíní kan ẹ̀yìn Saudi ṣẹ́ṣẹ̀rí à ni wọ́n lò ẹ́ wọ́n tẹbá ti rẹ̀ ti ń sọ báhùn ìfúwá nínú kí lọ́kàn ọ pẹ̀lú yẹn tí wọ́n bá lo màlàkíyà wọ́n bá lo màlàkíyà sọ́sà ti ń lo ṣẹ̀ríà ẹ̀ ìdílé kan ní jẹ́ tí wọ́n rẹ́ kí ìdílé ti ń jẹ́ ni bọ́ bá ń fún kò lè kẹ́ tí wà ní wàhálà ẹ̀ bọ́ bá ń fún kò lè kẹ́kẹ́ ìdílé kan náà níjọba ní Saudi tí èyí náà ní kíní kí lọ́kàn pẹ̀lú títà kò sí kẹ́kan kí lẹ́mọ̀ tó fẹ́ ó fẹ́ gbé kòrìlà sàúdí sí ọlẹ́mí so that wọ́n náà pé olórí àwọn sàúdí gan kèfèrí ni wọ́n wàláì ọ̀rọ̀ manhajù lábẹ̀rẹ̀ yìí ẹ mọ̀ ẹni tán pè ní kọwàrí pẹ̀lú gọ́lọ́hùn tíra táwọn wọ̀nyí kà tíra àwọn kọwàrí jì ní tíra ṣe ìkútù tọ́ka fara gbogbo mùsàmà gbogbo àwùjọ pátá tíra tán kà ní ẹ̀ tíra Hasan al-Banna tíra àwọn tùrọ́bí tíra àwọn Abul A'la al-Mawdudi tíra àwọn Ayman Zawahiri àwọn mẹ́lẹ́yìn Usama bin Ladin àwọn mẹ́lẹ́yìn Yusuf Qaradawi kò yé báyìí ọ̀rọ̀ Ikhwan Muslimun clear gan a ní Salih al-Munajjid ó jẹ́ pọ́ mọ̀ kéwù Sheikh Bin ní tó tó sì ń gbé ní Saudi tó wàláì ìkwánù pọ̀ ń sáwọ́dí gan o wọ́n fẹ́ tọ́pù gọ́ọ̀mẹ́ntì kùtùbíyà rẹ̀ ní agbára gan ní sọ́lẹ̀ almunajid kò yí bá ní sí gbogbo àwọn nǹkan ìyẹ́wà mọ́ rí pé ọlọ́wọ́n bó sánú inshallah ọ̀rọ̀ manhaj ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni pẹ̀lú gọ́lọ́wọ́n bá yóò padà pẹ̀lú nǹkan ọlọ́run bá yóò padà clear insha allah kò ní báyìí tì so ó máa ń rí bẹ́ẹ̀ o ó máa ń rí bẹ́ẹ̀ o ṣẹ̀rí gbogbo ẹni tí bá ń ṣe dáhàwà àtẹni tí bá ń tẹ̀lé dáhàwà tí bá ń tẹ̀lé sunna <laughs> nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ tá a gbọ́dọ̀ mú dání tó wà nínú al-usulu salata sheikh Muhammadu bin abdul wahab ṣẹ̀rí ìjọ tí yẹn bá gbọ́ kínní yé ìjọ òun lọ́lọ́run tó ní kó là alákọ̀ọ́kọ́ àwọn nǹkan mẹ́rin kan bẹ̀ lo ṣe ó jọ́nà yà kí èèyàn lọ kọ́ alákọ̀ọ́kọ́ al-ilmu kí èèyàn lọ kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì al-amalu bihi nítọ́ bá kọ́ yẹn gbọ́dọ̀ máa lò ẹlẹ́ẹ̀kẹta ad-da'watu ilayhi ọgbọ́dọ̀ máa pèpè sí ẹlẹ́ẹ̀kẹrin as-sabru ala al-adha fihi gbogbo ìnira tó bá fi ń kàn ọ́ lórí pé ò ń lò ó lẹ́ ń pèpè sí máa ṣe sùúrù lórí ẹ̀ ẹ máa rí àwọn ìnira tó pọ̀ gan kódà àwọn ọ̀rọ̀ ń bẹ tó ẹgbẹ́ tẹ́lómi bá sọ báyìí ẹ̀mí yìí sì bàjẹ́ káì àwọn ọ̀rọ̀ tó yẹ sí pé àwọn ọ̀rọ̀ pọ̀ bá kùn pé ẹ̀tí ọ̀nà sáàmà yìí so ìnira sì ń bọ̀ tó pọ̀ Allah èyàn sì gbọ́dọ̀ máa prepare kalẹ̀ fún ìnira yẹn so ló fi jẹ́ sí pé àwa ń ti wa àwọn èyí kàkùn kẹ̀kẹ́ tó bá tí ìnira yẹn bá ti dé báyìí àwọn tó máa bá nǹkan mí lọ so because láàmà pé ìyún gẹngẹn ni ó ń jẹ́ sí wípé àdúó dédé tí nìra bá wá dé tí nìra bá dé láì tàbá bẹ̀rẹ̀ sí ma wí nǹkan sí pé ẹ̀ẹ́dàdà kẹmà bínú ẹ̀ẹ́kẹ́ àà wàhálà dé bá ẹnìyẹn a jẹ́ sí pé ẹ̀sìn rẹ òun ṣe ń torí mọ́síláhà ni gbogbo bí bá jẹ́ wù kí nìra máa dé tó kí nìra máa dé tó so kámọ̀ wípé báwọn sálà Anabi sallallahu alaihi wasallam ẹnìkan bẹ tó mọ dáwà sí sànábì ẹnìkan bẹ tó ní ṣùlùkù dáwà sànábì anábì mbolo ti parí dáwà rẹ̀ nam mbolo ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ maka ó parí madina ṣé ó wù kó lọ sí madina ni àbí wọ́n lè ẹ́ so yíò ṣe bí gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe dáwà bó ṣe gbọ́dọ̀ ní tó gbọ́dọ̀ máa rí tí ni ẹ̀ so ibà nìsìn so ó bà kígbà tí àwọn nǹkan ohun tí bá ti ń dé tí àwọn event bá ti unfold so kó dẹ̀ máa tẹ̀lé lọ ó máa gbìyànjú ó máa gbìyànjú ìbá ìsí tọ́lọ́ọ̀bà àlekẹ́lá òfin ní kí àsìkò tí ọlọ́ọ̀bà àlekẹ́lá bù fún yàn láti fi jẹ́ iṣẹ́ ọlọ́ọ̀bà àti láti fi sin ọlọ́ọ̀bà kó tó abẹ́lọ́ọ̀bà àlekẹ́lá kọ́lọ̀ jẹ́ kí agbọ̀n lẹ́ni ẹ̀sìn so inú kan sí súnà tó wá ní ẹnìkan ló sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ hikma gidi ẹni ó ní ibi tán bá ti ń gbógun ti súnà gangan ìdẹ̀gẹ́ ni súnà ti máa ń gbérí ẹ ṣàkíyèsí ẹni ẹni ẹ lọ wá bí tí wọ́n ti ń tako súnà dáadáa gangan ibẹ̀ ń gangan ibẹ̀ ń gangan ilẹ̀ tó dẹ̀jù ó súnà ibẹ̀ tí ilẹ̀ ti dẹ̀jù gan

ọlọ́ọ̀bù sànù wa dé ṣùgbọ́n tọ́rọ àwọn ọ̀rọ̀ báyìí bá ń ṣẹlẹ̀ yóò jẹ́ kẹ́ mọ́ mọ́ ibo ló ń kálukú báwo ló ṣe dúró sí báwo ni manhajù ẹ̀ gẹ̀gẹ̀ ẹ̀ mọ̀ padà rí true picture rẹ̀ pé àmọ́ pé manhajù yé wọn àṣírí ilé ìtú o a bẹ́ṣe máa màlẹ́ ẹ̀kọ́ kan ní tí kọ́nà ọba kó sànù inshallah àsìkò ti lọ gan àwọn kéde ta ní fún wa ò ní pé jẹnẹrétọ̀ nígbàtí a gbé dé ọ̀dọ̀ àwọn olùmọ̀ nípa rẹ̀ onímọ̀ nípa títúnṣe rẹ̀ àwọn onímọ̀ ẹ̀rọ jẹnẹrétọ̀ wọ́n jẹ́ kó yíwa pé àwọn àrùn tó ní ó pọ̀ díẹ̀ gẹ́gẹ́ ṣe ra yíyan fún wa lánàá náà kódà iye tí a ti ná sí báyìí ó sì kéré sí iye tó kù tá padà ná sí kò dín ní 4,000 báyìí ta ní ìfún jẹnẹrétọ̀ yìí kò dé ní four thousand naira tá a ní fún jẹnẹrétọ̀ yìí láti put it in good shape láti jẹ́ kí ó wà dáadáa fún lílo rọmọbọ́ọ̀lù tá a fẹ́ máa lò ìṣàmì pé lílo rọmọbọ́ọ̀lù yìí rèé lílo ó gidi gan nínú rọmọbọ́ọ̀lù yìí so ó sì súnmọ́ kí ó bẹ̀rẹ̀ lọ́la ó súnmọ́ gidi gan kó bẹ̀rẹ̀ lọ́la so tó bá bẹ̀rẹ̀ lọ́la tí rọmọbọ́ọ̀lù bá bẹ̀rẹ̀ lọ́la ọ̀la náà ni wá sí wa ó bẹ̀rẹ̀ padà ó túmọ̀ sí pé lọ́la báyìí tá a bá ti gbọ́ pé Ramadan ti bẹ̀rẹ̀ lálẹ́ a jẹ́ pé ká tó máa pèpè àti ti rún ọlọ́run tiẹ̀ fún wa láti kò nù lórí ọ̀rọ̀ a kò mọ́ yìí torí ìfẹ́ ká kánjú rárá nǹkan fẹ́ ká kà máa kà á ká máa kà á lásán ká máa gbọ́ yé ẹjọ́ rẹ̀ táwọn ìdè so kálẹ̀ mọ́ àwọn tó ṣe dédé wa torí pé tí máa ń jẹ́ kéèyàn gbàgbọ́ yé ẹ̀kọ́ nìyẹn ẹ máa fún ní tó ṣe

òun ló dí ojú ẹlòmí ìfẹ́ ẹbí ọ̀nà sáwọn ìsìn so torí pẹ́lú mi náà fẹ́ tẹ̀lé fẹ́ nínú àwọn tọrọ ìdàmà lójú wàláì mú mà bẹ́ẹ̀ ṣùgbẹ́ ìfẹ́ àti ẹ́ ìfẹ́ àníjù ìsàtẹ́jù nínú ìfẹ́ àti bàbára tí ò sí bàbára ń bẹ̀ ẹ́ so àti àyèmàkan òun ló fà tó súnmá tí àwọn tó rí báyìí kọ́lọ̀ bá lè kẹ́lá padà jẹ́ kó yé wọn abẹ́lọ́ owó bí tó ń kálukú wa náà kù sí náà tí a ti ń sàṣìṣe kọ́lọ̀mù bá kó dáhùn kó tó wa sí ẹ̀dá ò lè rìn kórí mọ́ mi o nítorí ẹ̀ téèyàn bá ráṣí téèyàn bá rí àkíyèsí lára tiwa náà pẹ̀lú gbọ́lọ́mọba kó pè wá sí àti ń so ní gírímọ́ńkà ẹ̀dá pẹ̀lú gbọ́lọ́mọba tó bá ti pè wá sí tó dẹ̀ fún wa ní ẹ̀rí lórí mẹ́rin wá lórí ẹ̀ pẹ̀lú gbọ́lọ́mọba àkíyèsí ẹni tó yẹ pé àwọn ọmọ wa yarí pé ẹ fi wálẹ̀ báwo ṣe máa bá ti wá lọ nìyẹn ọlọ́run ní sí wá lẹ́ni tí ó máa wí bá ń pé ẹfi wálẹ̀ bá ti máa bá ti wá lọ nìyẹn lórí aburú so a ti mọ́tí ẹ̀tì mọ́tí wa náà ọlọ́run ní sí wá bẹ̀ lórí aburú kò yí ní sí so inshallah gẹ́gẹ́ bí tí a ń bá lọ so ó súnmọ́ kí ó rí bẹ́ẹ̀ lọ́la tó wáyé pa bá gbọ́ ìrò pé wọ́n rí oṣù lálẹ́ yìí náà so ó túnmọ̀ sí pé generation yìí rèé a need láti náwó lé lórí gan so a need peace sẹ́bìlì là ẹ̀dá kò sọ̀rọ̀ lọ́ba ẹ̀jẹ̀ ká bá wa dá sí i àkọ́lọ́wọ́n bá nìkẹ́lá kó dàpọ̀ kí wọ́n má dìgbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wá ní ládàá rẹ̀ àwọn omikiri tí afẹ́fẹ́ àlàyé ìbándé àwa náà ma ní pẹ̀lú nínú ládàá rẹ̀ kọ́lọ́wọ́n bá nìkẹ́lá kọ́ má la ilaha illallah. bákan náà rí síkà wa náà ẹ̀rí pé àtọ́ wípé a tún ṣe ẹni tọ́mọ̀ bá nìkẹ́lá fún lágbára láti bá wa rà míì tí tí ó máa wọnú ìgboro lọ ìgboro náà láwà yìí o àmájó tó ń rìn dáadáa tí ó tún ẹ́ so <laughs> bàbá ní tí ó máa wọnú sẹ́mẹ̀ lọ níbi ẹ̀ tọ́lọ̀wọ̀ kódà kó sànú wa bákan náà rí àwọn ọmọ ìyá wa dáẹwà Nàìjíríà àwọn ọmọ ìyá wa dáẹwà Nàìjíríà àwọn tó ń fẹ́ dáẹwà àwọn afásúnnà káàkiri wọ́n gbìyànjú púpọ̀ wọ́n nídìí lọ́wọ́ wa torí pé ètò dáwà nàìjíríà tó gbé dání àwọn ètò tí máa ń jẹ owó ni Musa ò bá mi mú kìíní yẹn wá ẹ̀rọ ń jáde so wọ́n nídi ìrànlọ́wọ́ wa láti san láti san dáwà ká dáwà wọn ó reach out dáadáa ó ń tàn káàkiri kódà kú ní Nàìjíríà bọ́ sáwọn bòmí so torí pé ètò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rọ ayélujára ni wọ́n ń gbé sí tí wọ́n ní ìdìràn lọ́wọ́ wa láti fi máa jẹ́ ìfẹ́ ọlọ́run báyìí kọ́lọ́run bá dékẹ́lá kó dáhùn kọ́bá kún dáwà nàìjíríà yìí kọ́bá kún lọ́wọ́ kọ́lọ́run bá dékẹ́lá kọ́ mọ́jẹ́ kí kìíní kọ́lọ́run mọ́jẹ́ kó wú kọ́lọ́run bá dékẹ́lá kó dákun fi ó bá wa fi ẹsẹ̀ wọn rin lẹ̀ dáadáa inshallah tó bá ti gbé account number wọn jáde á pè account number dáwà nàìjíríà fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bá ń dá sí ètò bí dáwà nàìjíríà ṣe operate so kí ọlọ́run bá dékẹ́lá kí Ah, ó máa bù fún àpò ìkọ̀kan wa kọ́lọ̀ bàdé kíláṣí máa bù àṣírí wa kọ́lọ̀ bá kó fẹ́ àrídìkì wa ní ojú náà wọ́n ti gbé kìnní náà jáde àwọn ní to donate fẹ́ni tó bá fẹ́ dáwó sínú ọ̀dọ̀ jáwá nàìjíríà wọ́n ní gt gt bank ah, wọ́n ní edawa wọ́n ní gt bank slash edawa slash Ah, wọ́n kàn fi slash sí ni òkè sí slash ni àwọn fi sí òun mọ́ bá síbẹ̀ but GT Bank ni ìdá wa ni a rí ní account name tí a lò yóò jẹ́ account number ni double zero five one two seven eighteen sixty one double zero five one two seven eighteen sixty one ah, tábàjẹ́ pé Stanbic la fẹ́ lò ìdá wa náà ni account name zero zero one one zero zero two zero zero five double zero double one double zero two double zero five tó bá jẹ́ pé stanbic ibtc òun náà ni a fẹ́ lò eléyìí báyìí ni ní ṣókí ní orí ọmọ dáwà nàìjíríà wọ́n ní for more information please contact ẹni tó bá tún ní tó bá tún bùkátà informations sí lórí àwọn ètò dáwà nàìjíríà wọ́n ní kó lọ contact coordinator at idawa at e kọ́wá fi iphone sí kó to uh, dot org to wọ́n ní tàbí kó pe nọ́mbà yìí zero eight one twenty five seventy nine thirty nineteen zero eight one twenty five seventy nine thirty nineteen so kí ọlọ́run àlejò láti ọ̀rìn kọ̀ọ̀kan lọ́wọ́. Uh, títí di ìgbà tí a tún máa pàdé أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك wa Ta'ala.